ìwọ la fẹ́ ìwọ la fẹ́ ìwọ la fẹ́ ìwọ la yàn stop ìwọ la fẹ́ ìwọ la yàn kí ló ṣẹlẹ̀ ìwọ la fẹ́ ìwọ la fẹ́ kí ló ṣẹlẹ̀ ìwọ la fẹ́. ẹ ẹ stop music àti dọdọ ìyá wa ẹ̀yin ló kàn án la fi gbé kinní ọ̀hún aka yín mọ́lẹ̀. èmi ló kàn bí ti báwo mi ì gbégbà kàmpẹ́ẹ̀nì. ẹ eh, bóyá lóru tẹ́yìn ò mọ̀ wọ́n ti kàmpẹ́ẹ̀nì fún yín adé ọba àlùyè àfẹ́gbẹ́yìn lórí. ẹ bọ́ mi sọmọlú yìí ọba bíi ti báwo. ẹ sọmọlú ìbí báwo ẹ̀yin ló kàn ẹ̀yin lẹ lè jẹ́. àti àwọn àtàwọn aráàlú tó kù a ti fọwọ́ sí pé kẹ́ ẹ jọba wa àbí bò ní. Ah, ẹni sùúrù ẹni pè ni ní kábíyèsí tọ́ sí ah, tó bá jẹ́ bí ẹ dákun ṣé bí mo ìwà yìí sí mo ti di kábíyèsí. bẹ́ẹ̀ ni kẹsẹ̀kẹsẹ̀ ní pé mo lè bá mo lè má pàṣẹ láì. àṣẹ tó ẹ bá ti pa no person or group of person can challenge your life. láíláí confam mi. a jẹ́ kó oríire kọ́ mi nìyá ẹgbẹ́ ní pé. bá a ti fọ orí bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni kábíyèsí o. mo parí. mo parí o as far back as seven years back. oyè yìí oyè yìí dúró ẹ̀yà gbàgbà sọ́yìn ìwọ lè sọ́yìn ìwọ kọ́ ọkọ̀ sọ́yìn ẹ má ní ẹni sùúrù ẹni sùúrù o olúwa ní burú o ẹ ó kọ ní kí n bẹ̀rẹ̀ ni nínú gbogbo ìlú èyí ṣé kò wá sẹ́ni tí ọba tọ́ sí ni tó jẹ́ pé èmi lè fẹ́ sí lóye yẹn. àwọn èèyàn ìjọba mọ́ ni wọ́n ń sá lọ fọ́ba ni. kí ló dé. ẹni tó kọ́kọ́ di ọba ńlẹ̀ gbadé ṣeré àdìo irú kú ò ló kú. bá a ṣe gbádé lórí orí bàbá báyìí nìdí bẹ́ẹ̀ sí ní yọlé tí wọ́n lọ́tún ló sì bàbá gbàgbé lọ́ba kú. ó lè jẹ́ kọ́ìsídẹ́ǹtì. <laughs> ẹni tó wàá jọba tẹ̀lé lẹ́lẹ́ẹ̀kejì. tá a fún lọ́pàá àṣẹ ṣe ní wọ́n yí kọ̀ báyìí àfi bí ẹni tó mú yẹ ìfò àyà. ṣé ẹ náà kọ́ìsídẹ́ǹtì ni. ẹ̀gbọ́n rẹ̀ tó wá tún yarí pé òun ò joyè bàbá òun oyè ìdílé àwọn ni kí ló ṣe. Ah, ó yàgbẹ́kú ni bàbá. Ah, kábíyèsí yàgbẹ́kú ni. ọba tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ nísìn tá a fi wá mú yàwá yìí ẹ dákun kí ló ṣeun. àní bá a ṣe gbádé lé bàbá lórí báyìí tá a ní ká kí kábíyèsí ló ṣe ló fòṣánlẹ̀ ló kú. ẹ wàá rántí òsè àti rọ́bà tuntun ẹ jẹ́ kí wọn kábíyèsí mi máa ní pé two million naira ni mo ná lójoojúmọ́. yóò gun ọ̀sẹ̀ o. aya balógun kódà bó bá tún wù yín ẹ lè ṣe bíi senior man tó ṣe housewarming láìpò lọlé gbogbo ẹnu àrà ni àmọ́. àmọ́ pé kí ni ó dà pé o fẹ́ kí daddy free set ring guy torí ọ̀rọ̀ ẹ tọ́lá ṣakú ló fi kábíyèsí pé kẹgbára ogun nítorí pé. pé kí ni. pé olówó yín ò lè gbọ́ lọ́ọ́ lálejò ni ẹ lè máa ṣọ́ pẹ́dàkùn ṣẹlẹ̀ yín ni jésù ń gbé ni. lọ́ọ́ kọ́ ọ̀sẹ̀ o. Suzara Blue. Ẹgbẹ́nu dákẹ́jà rẹ̀. Ó gbé lọ jẹ́ dínà òǹjọ́ legwork. Ha! Ó lè sẹ́ńtì. Wo wo wo wo wo. Bí Túndé Ednos Bárìkì tó balẹ̀ wá sọ pé. God bless Africa. Tó bá fún Ariskit tó dùn mọ́lẹ̀ náà wípé. Pure Comrade. Nítorí náà, Tara ṣe ṣàkólọ wí fún kábíyèsí wípé kó múra ogun nítorí ó ti di gòbé o.